ìbà ọlọ́run ọba elédùmarè ọba àjíkẹ́ ayé ọba àṣàkẹ́ ọba tó fi ojú ọ̀run báyìí tó fi ṣe aṣọ ìbora ọba tó wá dá èmi sí tó dá ìwọ sí tó dá gbogbo wa sáyé kábíyèsí elédùmarè èmi ń dúpẹ́ pé ọlọ́run ọba ò ṣe torí pé mo wà láàyè mo wà lálàáfíà ẹ máa wò pé kí ló dé bí ń bọ̀ ọpẹ́ ọpẹ́ yìí náà níṣẹ́ wo ẹnu ọpẹ́ yín báyìí kò ní kan ẹnu ọpẹ́ tèmi náà báyìí náà kò ní láti máa fún ọlọ́run ọba Elédùmarè ní ọpẹ́ torí pé òun nìkan báyìí òun ni ọpẹ́ tọ́ sí ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti nù ọ̀pọ̀ ló ti sọnù ọ̀pọ̀ báyìí gan ló ti jàbèrè ọ̀pọ̀ ni wọn ò sí mọ́ ọ̀pọ̀ ló ń ṣe jẹ́ pé wọn ò tiẹ̀ pé mọ́ àmọ́ Ọlọ́run wá dáwọ́ sí ó jẹ́ kó wà lálàáfíà ó pé pérépéré ó sì mí ó lè jẹun ó lè lọ pátí <laughs> a kò easy ẹ wo Ọlọ́run ọba Elédùmarè kábíyèsí rẹ̀ ó ó dá wa sí. ẹ wò mo fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express ó yẹ ká máa Miliki ká máa mùkúlù ká máa Miliki ká máa mùkúlù bẹ́ẹ̀ ni Miliki Express ó ti kí ni ó ti wọlé dé bẹ̀rẹ̀ pẹ̀lú mi ọmọ yín Bímbọ́ Badmus madiva orékelẹ́wà ọmọge sexy lẹ́pà tó bad àà ah, ah, tí bá tún ń gbọ́ tẹ bá ń gbọ́ tẹ bá ń gbọ́ beautiful lady talent undiluted èmi náà nítorí pé ọlọ́run dá mi pé àmì fi proud o àmọ́ <laughs> mi ń dúpẹ́ ọlọ́run dá mi pé ó ti wá fún mi ní ẹ̀bùn tó pọ̀ ọlọ́run ọba mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé yes ó dá èmi Abímbọ́lá Badmus Madiva ẹ ti lè pè mí ní ojú oge ẹ wo ètò tèmi ó máa dùn ó máa lárin torí pé mo gbé àlejò pàtàkì wá fún wa lórí ètò Miliki Express ẹ má yẹ kí n jẹ máa pẹ́ àbíbọ̀ ah, sọ́ra ó ti sọ́n lásìkò mo ṣe ẹ má yẹ kí n jẹ́ nítorí pé àlejò tí mo máa fún yín tẹ bá ń gbọ́ bójú bójú o olóró ń bọ̀ ẹ ẹ para mọ́ yé ṣé kí n ṣi ẹ má yẹ kí n ṣi tẹ́tí bá ti ṣi nísìnyí ẹ ti mọ ẹni tó jẹ àmọ́ ẹ ká ṣe báyìí finger cross yẹ ẹ má yẹ ti mọ̀ nítorí pé láti kó bá tó láti ṣe ẹṣẹ lójú eégún àlejò wa ẹ mọ ẹyin tí a gbé wa Tóyìn Abdul òun náà ti wà ní agodo pé ó yá Bímbọ́ kí ló ń ṣẹlẹ̀ ṣẹrí lọ́sẹ̀ yìí news wa tóyìn ni mo sọ fún yín pé tóyìn abdulwa òun tún ni ó tún kàn báyìí láti máa lọ finá mọ àwọn olùmọ̀ọ́kà wọ́n gbogbo ṣe ń lọ láàrin wọn yóò wọ àárín wọn á lọ mú wá fún wa báyìí lójijì á sì dé go àwọn òkè wọn Instagram sọ news fún yín o tóyìn abdul ló máa fún wa ní ti ọ̀sẹ̀ yìí bákan náà yóò tún fún wa ní campus gist náà ẹ tún gbà bó ṣe máa ń gbádùn campus gist ẹ tún gbádùn ẹ pẹ̀lú tóyìn abdul ẹ wọ ẹ tí wọn nílé ètò tèmi sọ fún yín pé ó máa dùn ó máa lárinrin ó yá ká lọ dansia ká lọ jó ká lọ mílíkì pẹ̀lú orin tí má pè ní brọ́dà mi brọ́dà mi náà ni tí má pè ní bọ́ọ̀ mi bọ́ọ̀ mi ni tí má pè lábúrò mi àbúrò mi ni J1 ká lọ gbọ́ orin J1 tó pe àkọlé ẹ̀ ní ajé